mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé o gbogbo ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ o bàbá mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé o gbogbo ògo ló yẹ o. Baba owo ògo just because. mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé gbogbo ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ bàbá ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o there is nobody like you lord there is nobody there is no like you. And Good evening, everybody. I just want to share little experience. My little experience today when I was coming from Ottawa. Actually, I don't feel like talking and I I don't want to say it. But if I don't talk, you know, some things I'm doing, people may not know the reason why I'm doing, making some posts, some uh, updates You understand? Some updates. A lot of people may not know that. The reason. Okay? When I was coming from Ottawa today, not quite long, I purposely not announce it. Normally when I'm doing, when I'm traveling, I I televise it like live chat. I will be driving then just to update, you know, tell people update people whatever happened around me. But these days, I am getting more. Um, I don't believe more. I don't believe so much in people before, but these days I know because a lot of people are coming bomber to bomber against me, against my daughter also, as if we commit offense A lot of people are trying to block our way, trying to do many things against us. You understand? So I try to keep many things around me. Even if it sweet me, it doesn't work, it's not sweeting, it's not good one. I always keep it like a secret, you understand me? Uh, because you always, I learned something. You should discuss with those who love you. You should share your life, I mean, your life, um, whatever happened in your life with people who are interested. After listening to you, maybe they have um, one way, one thing or the other to offer. For those who love you, who care for you. For those who don't care, you don't bother to discuss your life with them. So actually, I was going to Ottawa today. I just want to, I want to, I want to get my passport uh, snap as early as possible The moment we got that passport, the old one, you understand me? Because we pay last year. By July, they said if don't we don't I mean capture the something before July, I mean before the time, like before a year, then the money will be wasted. So I have to go and do do it. We make it a, I mean, we're supposed to go tomorrow because there was no school. But my daughter has something to do so we have to go today I keep it because anytime I show telling updating like that a lot of people they connect over me like suddenly they will call police on me they always call police on me they will call that police like I'm driving you know like, I'm saying this authoritatively like they lie against me yeah they always lie against me They always do what? Lie against me. You understand me? They always lie against me. I believe that some people are seriously after my life. And this is giving me, I'm not bothered so much again, but it's giving me, I'm saying it this now, it's giving my daughter stress. Yes, I know that some, a lot of people, they're going after my daughter, they're going after me seriously. So when I was coming today, I purposely not telling anybody that I'm going to Ottawa i'm going to do this ẹ kàn rí mo kàn let me go and do uber because when i go out they want to know exactly what i'm doing they go after me they send people around me they monitor me you understand me and i don't think it's for good because when you you know i don't go after people's life and i don't monitor people's life i don't do anything me or monitor anybody so when i was coming i don't want to shout Tell Tell you you what what I mean. I mean. you finish your chicken your food Can you make tea for me? Make me Milo. No, no matter sugar See ṣùgbọ́n. No sugar, just put small milk. So, getting to a point, ìgbà tá ń at that place there was no police when I was going. And that place, though, normally there wasn't always police around that place, okay? So, but the moment I sight a police in one junction like that, not that the police is waiting or is a camera police that maybe somebody is waiting for, maybe is there to snap. You understand me? So, when I saw, when I sight that police from distance, I was telling my daughter, you understand me? I said, you will see, I you know you know I when I say that police just in the place not that he's holding camera not that he's he's trying to that policeman alone in the car I said to my daughter I said you know see see that policeman if you approach that we get to that place now you see the police I said this policeman is coming after me I said it to my daughter and I said when I pass this police now you will see this police will going to, is going to come after me because they are telling him to stay at that junction to come after me because they are believing that oh she she didn't give information about going to Ottawa she actually go to her embassy and then she want to get her passport done this and that and that they just want me to be sad anytime I feel like you know maybe I'm happy when I'm coming like that. They, they know that I'm not having the money. I'm complaining seriously, seriously about money. But the same money and the way what they are doing to me and they still want me to continue to to to uh, uh to I mean they continue they want me to continue to abide and continue to face those trouble tribulation and so that they can crack my daughter or my brain no no no no no no so the police come after me exactly the police come after me I was telling my daughter after a second I noticed that you know there was there is way they would normally give signal for you to park I said to my daughter, I said, what did I tell you? So I park. I look at the surrounding. There was no anything. I ask question, which, um, you know, normally I always keep my phone like inter, like a uh, voice notes. I mean, like I always record. My daughter was, we hung out. I wasn't doing live, live chat, but my daughter was putting uh, the phone recording the view of the road you know sometimes ó kàn lóun láìkí ibẹ̀ yẹn ṣá so the police i stop and the police eh, approach me ask some minutes said you you overspeed as in me the mọ́tò tí mo gbé tó yẹ pé mi jẹ ti service ẹ ó yẹ ti service ẹ láti fi jọ́ mélòó kan mi ti service i don't. i was just walking gently i don't run i don't normally speed i was i know myself i don't speed because mi ò ná kò sí tí mo sáré lọ he said you overspeed I say overspeed he now show me he say you are on one thirty I say this car I say me I ask I say are you talking are you sure you are you actually you are talking about this car he say yes I gave you my all my particulars The police officer issued me another ticket. And the Nigerian guy, those people who send people to my house with a bad mission are behind it. So when I when I when I when I try to update talking at times, people don't understand what I'm saying. Okay? the moment he gave, I was, I, I said, are you sure? I wasn't speeding. And I asked him, please, can you show me anything? Any speed limit here? He said, oh, when you are going now, you see in the front that in Quebec, the highest speed is 100. In Quebec, because already I left Ontario, I mean Ontario, then, he said in Quebec, is this, the minimum, I mean, the maximum speed is 100. I said in Quebec. And then you said this car overspeed um, I mean 130 <laughs> I smile again a lot of car was speeding you know those new cars the car was uh, the car is not new car like let's say 2015 to 22 it's not that new car you understand this car is just 2011 or 12 you understand me so a lot of car was speeding like that speeding this person was not going after these ones the police I know it that those police has just sent to me anytime I'm coming from Nigeria embassy the other day they sent police to my house here to come and harass me because they actually want to use that boy that came that see I mean that see from my assistant from um, I mean, on Facebook that I render assistance to You understand me? They have a bad mission. I don't know the people after me. But I suggest that I suspect some people right now. Okay? I suspect them, but I will not talk again. But and anybody bá dẹ̀ ti sọ̀rọ̀ fún ẹni tó bá bá wí ọmọ ẹni tó ń bá They gave me ticket and that's why you see my daughter was so sad again my daughter was so sad we are just coming pé àdúpẹ́ ah, wa ti ṣe ticket àti ṣe àti lọ ṣe passport wa o that one is done o we are done with that o and that, that money will not be wasted o then somebody now uh, update that no time for nonsense you cannot there's no there's no room for nonsense somebody updated in his platform that there's no the moment they gave me that ticket somebody in Nigeria updated in his in his platform that there's no no time for nonsense and that's why i say you living in nigeria maybe you're a politician or whoever or whatever you cannot contest in your country and win and you want to rule canada i don't understand i don't understand the moment they gave me that ticket i check because me i look at the time and i look at the moment they gave me that ticket after a few minutes i check that person i check the person platform And what is written there, he updated that there is no room for nonsense. What did I do? That you are after me? Did you, did you, did you get me ticket? Did you pay for my ticket to Canada? Did you help me? Did you give me money? Why do you make yourself important? You, you are not of help. You want to be, you are, you are dead. Destroy women. You cannot destroy me. Okay? So I don't want to say this, but I don't want to bother. I don't want to bother, but the problem is that they want me to stay in this Canada and stay in Quebec and crash my life. It's not going to happen because I'm not a terrorist and I'm not a criminal. I don't do evil. I don't do fraud. And they are not giving me any benefit. They are not giving me money. So where do they want me? And I'm not getting job for now. Where do they want me to get the money to pay? But they just want to, you know what? They believe that I'm still moving around. I have that car. That's why they didn't know my money movements. I, that's why don't bother yourself. Don't bother yourself. Let me come to Nigeria so you can monitor me Nigeria. What gave the audacity? And what I've done to your life that you are monitoring me? You tell your God government. Tell your world what I've done to you. Tell me what I've done to you. Maybe I crook you, or did you pay me, pay me money? I signed a deal with you. I never fulfill your deal, or I never give, grant you. You will tell me reason why you are doing that to me. So that's the reason why some of my updates, and I'm still going to update more. Okay? I sit on mo kàn wà bí mo ṣe relax mo ṣe dé tí mo run tí mo ṣáwà mo kàn relax orí bẹ́ẹ̀dì ni. n tó fi ń ṣe yẹn nobody should terrorize me anybody that is terrorizing me anybody disturbing my life is a terrorist is a terrorist the world should go after them the anti-terrorists should go after them anybody terrorize me terrorize my daughter they are terrorists you should go after them. I'm coming from Ottawa going to I, I went to my embassy it's my Nigerian embassy So if I'm in Canada and I'm not getting what I want, uh, why would I, I, I have I have right to move? I have right to move. I'm not a criminal. I have right to move. Nobody should should be sending people against me here, and you pay a lot of money. You want to crash my life here? It's not going to happen. It's not going to happen. And you're not Burukui. Oh, don't you want wọn ní kíni ẹ̀ tó bá ti mọ̀ lẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa jẹ́ kí ẹ iná máa they will be giving me that ticket just for me not to be driving I will go to Nigeria okay I will go to Nigeria I can go to other country but I don't want to I don't want people to be molesting me and say you cannot come to Nigeria I cannot come to Nigeria when people crook me did I crook people did I crook people I just say it all. Oh. so since that time mo ti lọ sẹ́mbàsì yẹn restrict my account again báyìí ẹ̀ ṣe máa wà restricted yẹn ọlọ́run máa yọ ẹ́ Oh, láàrin ẹlẹgbẹ́ òní bẹ́gbẹ́ pé òní bá gbà pé ó ni bẹ́gbẹ́ pé wọ gbogbo ẹnikẹ́ni tó bá yọ mí lẹ́nu ó ní bẹ́gbẹ́ pé ò ní bábà pé bó ṣe fẹ́ kórí fún mi tó fẹ́ kórí fún ọmọ mi ló bá rí fún ọmọ ẹ̀ last last. wọn ló fò ó kàn ní kí n sọ ni méjì tì náà mélòó kò ṣe fún mi jọ ọmọ. in tó ṣẹlẹ̀ nìyẹn that what happened today when I was coming mo ti kúrò mo ti mo ti ya clean o ti mo ti wà okay yes oh I said oh mo ní kó má bomi púpọ̀ sí ó yá mú ṣúgà wá tó bá ti fẹ́ bu otí fún mi tó o fẹ́ bu tí bá ti ní kó má fi ṣúgà sí o ò ní fi omi tó tó yìí sí be. kò ń ṣe tó gbọ́ ṣe dé thank you mi ò fẹ́ máa tí máa ti fẹ́ sùn mi ò fẹ́ máa jẹ ṣúgà because ó máa ń fihàn lẹ́lájì ni ẹnájẹ ò ní lè sùn dáadáa lálẹ́ gbogbo wọn máa sọ pé káma wìrò kò ní dáa fún káma yín olórí burúkú èmi bá yín pààyàn ni ẹ̀yin olórí burúkú tẹ́ lórí facebook tó ń tọ́ sanwó fún ẹ̀yin kọ́ ni káma ń bá jà ẹ̀yin kọ́ ni káma máa bá jà ni ẹ̀yin ò lè tẹ́ kó nìkan ó lè jàgùdà pálí àpààyàn abatẹni jẹ́ ẹ̀yin kọ́ ni káma máa bá yé ẹ̀yin káma máa bá jà ni ẹ̀yin sóríire olórí burúkú òfò lẹ́ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó yọ mí lẹ́nu ẹni tó sanwó lórí facebook àtẹni tó wà lórílẹ̀‐èdè nàìjíríà tó sanwó fún wọn lórí facebook láti máa yọ mí lẹ́nu òfò ló máa ṣe tọmọtọ bó ṣe fẹ́ kó rí fọmọ mi ló máa rí fọmọ ẹ̀ ọlọ́run máa yọ ẹ́ kó láàrin ẹgbẹ́ bitterness ló máa pa ẹ́ dànù bitter souls bitter souls. ọlọ́pàá yẹn ibi tó dúró sí kì í ṣe ibi tó ọlọ́pàá kò tiẹ̀ sí gbogbo bẹ̀ yẹn kò sí kò bí mo ṣe ti rí báyìí from some kilometre to the place mo ti sọ pé torí bó ṣe dúró yẹn ti mọ̀ pé kì í ṣe pé ó dúró síbẹ̀ pọ́n kámẹ́rà it's just there they send the own nìkan one wà nínú mọ́tò yẹn mo ti sọ bí mo ṣe ń sọ ẹ̀ mo this person that you see now To bá jẹ́ pé ó kù díẹ̀ tó fẹ́ jáde tó bá jẹ́ pé bóyá ó ti jáde ó lè ní wọ́n gbá mọ̀ ń a lot of car was passing to ń speed bàjẹ́bàjẹ́ mo wá this car only yes this car because Olori buruku yẹn fẹ́ kí fi sad ọlọ́mọ ma ba jẹ́ inú ẹ̀ ò ní dùn olórí burúkú olóṣè mi ní dárúkọ aláyé bàjẹ́ mẹ́ńtálò ọlọ́pọlọ dúdú ọlọ́pọlọ tó wá sí èrè á sí èrè èmi náà bá yí ẹ̀jẹ̀dẹ̀ èmi mọ́dà ẹ lọ́pọlọ rú ni olófo obìnrin nìkan ló lè bá jà àwọn ẹgbẹ́ ìwà àbẹ̀ ò lè bá wọn jà if you are a politician go and fight with your mates go and kojú àwọn ẹlẹgbẹ́ ẹ kó yé fight obìnrin kẹ kó sì dànù sí gbó. bí mo ṣe ń bọ̀ yẹn tó rí pé mo lọ ṣe kinní yẹn because I didn't tell them because now they be expecting me to be just be moody lórí facebook yẹn wọ́n ti ń jọ yẹn èlò èlò lẹ́nu yẹn wá fún mi ó fún mi two ten gangan two ten tó fún mi yẹn two ten yẹn gangan gangan ni youtube san fún mi facebook ò san ten kọ̀bọ̀ fún mi but wọ́n ṣàṣírí mi pé mo rẹ́rìn ẹ máa rí mi ti máa rẹ́rìn náà ni bẹ́ẹ̀ ni ẹni bá lóun fẹ́ rí mi máa sunkún ẹkún ti di tiyín ìbànújẹ́ di tiyín lọ́sàn-án àtòrí mò ń bọ́ lọ́hùn sọ. So ẹ kì í ṣe ọlọ́run olóṣì ẹ̀dá mi ẹ̀yin olóṣì aláyé bàjẹ́ criminal. apanilẹ́kúnjayé olófò EFCC àwọn àti terrorist wọ́n ń wá yín wọ́n ń béèrè yín ẹ lọ àwọn lóhùn wọ́n ti kọ lẹ́tà sí yín ẹ kó ṣìdànù sí gbé orí Facebook ní òṣì tẹ́fẹ́ máa ṣe wọ́n tó wá dá fọ̀ mi ọdún máa fi ẹ́ ṣẹ̀ sí yín á fi ẹ́ ṣe á fi ẹ́ sínú gbàgbà ẹ̀sìn orí koríta ẹ̀sìn àti terrorist nàìjíríà ẹ dìde sí wọn o ẹ dìde sí wọn kẹ́kọ̀ọ́ líìsì gbogbo àwọn olórí burúkú síta sí gbangba káwọn ayé rí kẹfí wọn ṣe lẹ́yà ẹ má bò wọ́n o. president president ó yẹ kán ti fún wọn ní ọ̀dà kán ti kán ti kán fún wọn ní ọ̀dà kó lè jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀dà yẹn dà ipò tó ń falẹ̀ díẹ̀díẹ̀ òun ló ń ṣe ìyẹn rẹnu sọ̀nà rojú ayé máa ṣọ́ Facebook káàkiri láti máa pe ọlọ́pàá Canada kó máa bá wọn chíkìní kan láti kò láìpẹ́ láwọn ọkọ̀ torí pé wọ́n fẹ́ báyìí ẹ crash wọn kán tó crash Nàìjíríà kán tó máa sọ pé gbogbo iṣẹ́ tẹ bá ṣe kán fẹ́ máa bàjẹ́ some people want to be wọ́n fẹ́ máa di ọwọ́ pẹ̀lú àwọn other people tó jẹ́ criminal láwọn ibì kan láti ba orílẹ̀-èdè olówó orílẹ̀-èdè wọn jẹ́ láti máa ṣe nǹkan burúkú wọ́n dẹ̀ máa pe àwọn oníkan bàbàrà wọ́n dẹ̀ tún máa kó àwọn èèyàn jọ wọ́n ní kàn ọmọ kéékèèké àtàgbàlagbà kó fún ẹ pé jẹ́ nǹkan rere ní àwùjọ what a nonsense bí mo ṣe update lẹ́ẹ̀kan yẹn wọ́n wá rò bóyá máa kọ́kọ́ máa máa feel bad nípa ẹ̀ máa jáde wọ́n ti ti fún mi ní ticket o to help with their ticket tó bá ní mi ò lè drive mọ́ nǹkan tí ìbàjẹ́ pọ̀ mọ́ mi ń lọ sí school ṣì ń lọ sí school ni I tell you hmm, you do kì í ṣe rọ tó bá tó lóúnjẹ bá rí mi tó bá lejú máa fi àìjẹ su máa sọ fún yín pé máa fi àìjẹ su kò sí alájẹ tó lè pa mí o oh, ayé ẹni ìdílé ẹni yẹn àtẹ̀tọ́ sọ̀kò ní tọ̀rọ̀ mọ́ táyé máa fi parẹ́ ìdílé wọn máa fi gbin àgbàdo ni kò sí tó lè ní láyé iná máa jó ní ọjọ́ kan bó ṣe jó nẹ́nẹ́bẹ̀ sọnù iná jó nẹ́nẹ́bẹ̀ ní ọjọ́ kan ṣoṣo ni iná jó sódòmù ó jó gòmárà one day under under kò pé kò pẹ́ kò jìnà àwọn tó fẹ́ wẹ̀yìn wò gan wọ́n di ọ̀wọ́n iyọ̀ ni ìṣẹ̀lẹ̀ àbàmí máa ṣe ẹ̀sẹ́ni tó bá ti tó bá tẹ̀ dúró burúkú tó ṣẹ̀ṣẹ́ pòǹtẹ̀ fẹ́ gbẹ̀mí mi lásán ẹ̀ ní ṣoríire olórí burúkú ẹ fún mi lówó mi sign contract pẹ̀lú anybody ẹ ṣe nǹkan kan fẹ́ ni mo kàn ń ṣe nǹkan tọ́lọ́run rán mi ni and then you be sending things to me because tí n bá ti fẹ́ lọ sí ọ̀táwà yẹn mo gbọ́dọ̀ announce ẹ̀ i'm going to ọ̀táwà o báwọn tiẹ̀ ṣe jẹ́ gbogbo tó lọ ló sọ fún mi ni mo mọ ìyá ẹ̀ ni mo mọ ìyá alájà yín rí ni mo ń bọ̀ tó pé mo ti wá débẹ̀ yẹn sìn mo wá ń bọ̀ pé ẹ̀ adẹ̀ máa ṣe fún wọ́n wá ní kọ́ lọ dó sọ́nà dèmí ni mi kì í ṣe ọ̀táwà náà dó sí this time around Quebec wọ́n ṣe wọ Quebec báyìí lẹ́nu yẹn dúró ní pé eh, Quebec is hundred eh, anything from that is above hundred in Quebec you have to get fine mo tún wò pé this car over speed mọ́tò tí mo ń wò pé à ah, mọ́tò yóò ti yẹ kí n lọ ṣe sáfìsì ẹ̀ àti ṣe sáfìsì owó plate number gan mi ò tí ì san gbogbo nǹkan tẹ́fẹ́ kí n máa sọ nìyẹn kẹ́ máa yọ̀ mi ì sọ pé mi ì sọ kò ṣe pé mi ò fẹ́ ṣe àbí wọn ò fẹ́ owó kò sí mbẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ yìí lẹ́wà nídìí ẹ̀ má dẹ̀ máa sọ fáyé ìyẹn gangan lọ́lọ́ máa fi ṣèdájọ́ yín á ṣe fọmọ yín torí ẹ bá mi jà èmi kan ẹ bá ọmọ mi jà ọ̀run máa bá ọmọ yín jà ọ̀run máa bá iṣẹ́ yín jà ọ̀run máa bá ògo yín jà ọ̀run máa bá òwò yín jà ọ̀run máa bá ètò ìnáwó yín jà ọ̀run máa bá gbogbo nǹkan yín jà gbogbo nǹkan yín pátá lọ́lọ́ máa bá jà ló máa bínú sí ẹ̀yin olórí burúkú wíkẹ́ sọ yẹ́ ẹ̀ ní jèrè. you see these days i don't worry myself máa jẹun máa jẹun jẹ máa ṣe nǹkan tó mi mi ì lè tó torí màá jókòó màá máa ṣeré owó tí n bá ti rí àti màá tún máa yáwó màá máa fi san owó ilé nǹkan náà wá ní kó máa tọ́ṣọ̀ mi wọ́n dẹ̀ ní ìgbúdọ̀ kúrò bí o the passport ṣé ṣe bẹ́ẹ̀ tó wà láyé ló ń gba passport kí jẹ́ kí wọ́n fi sítẹ̀mù pa mí dànù síbí má bá ti jáde ẹ̀ ní máa mọ́nítọ̀ ayé mi mọ́ ṣé mo wà á mìbà ilẹ̀ ti mọ́nítọ̀ ọlọ́run máa dàrú mọ́ni ẹ̀wọ̀n ti wá jáde I'm warning you all of you no go to Nigeria o some people wọ̀n níjẹ́ wọlé mọ́ <laughs> ìyí tí wọ́n yí odó wọn yí kòkò bẹ́ẹ̀ tí n bá lọ tí n bá ní mo fẹ́ wọlé ṣe grace. mo ní grace kan lórí mi the Lord show me something ìtí ọlọ́run fi wọ̀n mí nípa kùbẹ́ẹ̀kì yìí mi ní sọ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa ń sọ ni mo dẹ̀ máa ń gbàdúrà sí mo lè gbàdúrà sí tí n bá kúrò ń bíbà tán ìtọ́lọ́run fi wọ̀n mí nípa àwọn èèyàn mo wà ní South Africa nígbà tí mo wà ní South Africa They Lord show me one thing South Africa is like a tower South Africa yẹ tẹ́rí is like a tower They Lord show me reveal a lot of things to me about South Africa then I was telling myself the Lord said to me move at this moment you may come back but move ní South Africa ń gbà yẹn mo sọ fún bàbá ọmọ mi náà ń gbà yẹn àti ẹ̀ tí ì tún dàrú àti dàrú gbàyẹn àti dàrú ìjà máa ń wà bọ́tà àti dàrú mo ní the Lord said I should move mo rí ilé yẹn wọ́n kọ́ wọ́n gbé caterpillar sí wọ́n ń wó mo ní who is this what who is this ó ní South Africa nígbà tí wọ́n bí Ọlọ́run ṣe sọ fún mi yẹn láti gbà ní phobic àti phobia àbí kí ló kí ló ń jẹ́ ló bẹ̀rẹ̀ sí ló ṣẹlẹ̀ ní South Africa ń gbà yẹn àwọn gbogbo àdúgbò tó ti ń ṣẹlẹ̀ nígbà yẹn ibi ọ́fíìsì wa gbogbo àwọn ibi tá a máa ti ń use mọ́ ta use mọ́ dáadáa ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀ bí àwọn Joburg gbogbo àwọn customer majority ló wà ní Joburg Joburg náà là ń gbé we have office in that town a lot of things we do in that town and èmi kẹ̀dẹ̀rẹ́ a lot of people love me kí wọ́n pé wọ́n love me criminal hate me like ló ṣẹlẹ̀ criminals they hate me and they cannot love me tí Jésù máa fi padà dé criminals even ones they cannot love me wọ́n máa sọ pé you know what we hate her you those of you then that hate me they hate my money I help them they are, they are useless even when they have money they don't help me so they don't help me àwọn àwọn tó help mi rí tó dẹ̀ lè help mi tó help mi rí mo sọ àwọn tó máa ń fún yàn trouble kò sówó tó lè ní wọn ò ní fún ẹ ní wọn ò ní fún ẹ ní relief. The Lord said to me again that revelation reveal I mean reveal himself again that ìgbà yẹn kedere Mandela ló kú bí baba Mandela ṣe kú báyìí bí Mandela ṣe kú báyìí the law you know he said after ti ti wọn ti wọn kú yìí pé a lot of things going to happen ipe tí wọn bá ṣọ́ra a lot of things wọn ṣẹ̀ṣẹ̀ ń wọn ṣẹ̀ṣẹ̀ ń get over it ni now wọn ṣẹ̀ṣẹ̀ ń get over it now the law tọ́lọ́run bá fi nǹkan wọ̀n mí kó ṣe rọ̀ àwọn àgbáyé dẹ̀dá sí gbogbo ìjà tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà ni the law reveal to me gbàtíjà yẹn wà ń bẹ̀ ń gbà yẹn tí mi ò bá tètè kúrò mẹ́yẹn ẹlòmíín lè fẹ́ jà kó jẹ́ pé wọ́n kọ̀ jáde ẹni tó bá ti ṣẹ̀ wọ́n náà máa lọ máa attack during the fight ẹni tó bá ti ṣẹ̀ wọ́n báyìí náà máa lọ attack náà máa lọ attack I left. ṣé kí n bá fẹ́ lọ South Africa lẹ́ni mo fẹ́ ṣe ìrànwọ́ mi ìlé lọ́bẹ̀ ni mi ì ṣe mi ì ṣe ka síbẹ̀ mi ì dẹ̀ ṣe mi ì ṣe offence síbẹ̀ you understand me mo kàn you know ẹni tó bá dẹ̀ máa anybody tó dẹ̀ máa kó mi síta tí ò ní fi ìfẹ́ wọn tó máa fi ara ni mí tó máa dààmú ayé mi màá dààmú ẹ o màá tún bẹ ọlọ́run kó bá mi dààmú ẹ torí bí mi ṣe wà ọmọ lójú Elédùmarè gidi ni mi grace yàtọ̀ sí grace àwọn grace kan wọ́n lè máa fi wọ́n polẹ̀ ẹni tó bá lè máa fi ń polẹ̀ ọlọ́run máa sọ di ẹni yẹ̀yẹ́ àtẹni yẹpẹrẹ ni lójijì ló máa ṣubú kò sẹ́ni tó bá mi fa tó bá mi jà tí ò ní tó bá mi jà kò sí kí máa gbàdúrà fún tó mo máa tún sọ fọlọ́mọ ní ẹni tó bá ń bá mi jà tí mi ò bá jà tí mo mọ̀ tí mo ń gbàdúrà fún tí mo ń fi tara mi gbàdúrà fún tí mo ń fọkàn mi gbàdúrà fún tí mo kàn ń wo bíbí pé bí ọkàn mi ṣe rí lóko tiẹ̀ náà rí tí mo ń gbàdúrà fún ọlọ́run sàdúrà yẹn dègún lórí ẹ̀ sọ́dí jẹjẹrẹ sọ́dí àìsàn mọ́ lára ọlọ́run jọ jẹ́ kàdúrà yẹn kó gbòdì lára ẹ̀ mo máa ń gbà náà ẹ̀rí bí mo máa ń gbàdó oríṣiríṣi ẹ má rí pé mo ń purọ́ ni àdúrà tí mo gbà nínú ìkanra àdúrà tí mo fẹ́ kún gbà àdúrà tí mo fòṣe gbà àdúrà tí mo fi àìbànújẹ́ ọkàn gbà àdúrà tí mo fi gbogbo èrò tán ṣe ṣítìn tán ṣètì mi láyé tí mo fi gbà àdúrà mo fi àìmí nìkan gbà àdúrà mo dá nìkan gbà àdúrà mo gbà lọ́sàn-án àdúrà mo gbà lóru àdúrà mo gbà níwòwò àdúrà ni mo gbà tí mo mo ti sùn síbi bá the spirit of God just telling me mo tají ni ọmọ mi ṣe oúnjẹ ó wá ní pé kí n ó ṣe oúnjẹ tó fẹ́ jẹ ó wá ní mọ́mí kiss me come and eat with me mo ní mo ti yó ó ní kí n kàn bó jẹ́ mbẹ́ mo ní mi ò jẹ́ mo kàn mú chicken kan mo kàn bá ìtẹ̀ my spirit kàn bẹ̀rẹ̀ sí inú inú yẹn kàn bẹ̀rẹ̀ sí bí mi wá láti láti inú ni pé ṣé mo fẹ́ gbé sùn ni wọ́n máa ní yes wọ́n ti wọ́n ti ṣe fún wọ́n ti ṣe fún wọ́n ìsẹ́ndì ìwé kan tán sọ pé tí mi ti san owó kan tán sọ pé kán san owó tán fi máa fi ṣe plate number wọ́n máa fẹ́ kí n san bí mo ṣe ń jáde lọ ó lè olórí burúkú kan náà tán ní kó gba one thousand lọ́wọ́ ọmọ mi jọ yẹn ó lọ ṣì àwọn politician olórí burúkú yìí wà nínú àwọn tó tó tó ní kóbìnrin máa dà mí láàmú mi mọ bí politician tó máa máa ṣe fraud mi mọ báwọn olórí burúkú ṣe máa máa jalè táwọn efcc efcc ẹ ṣiṣẹ́ yín dáadáa o àwọn mọ́tò wèrè wọ̀nyẹn tán kó jọ ẹ̀kẹ́ ilé-ẹ̀kọ́ ẹ̀ ń bá investigate wọn ẹ jẹ́ ká rí mú mi tó bá ti ní problem wọn ò ní fún yàn problem mọ́ nítorí pé ẹ fún àwọn ọmọ èṣù ní problem ní ìmọ̀ èṣù ṣe máa fún yàn problem níbo ayé ẹ fún wọn problem. mi ò speed i'm very very sure mi ò speed wọn kàn fẹ́ ní kó ba mood mi jẹ́ nítorí pé mo ti lọ ya passport yẹn i got the freedom i got my passport iná máa bí wọn you must not leave that place Auto Bola you must not leave Canada you must sit down here You want ìwọ ló sọ tíkẹ́ẹ̀tì wá bí ní òní ṣoríire you want to be telling me what to do If tí mo ní ìdí sí and you are not giving me the money and you telling people to be to be stabbing me mo ní mo ní ìdí owó kí n tẹ̀lé sanwó lé o tún ní kán fún mi tíkẹ́ẹ̀tì wá jókòó síbẹ̀ wá máa ṣèkà wàá wá láyé àwọn ọmọ ẹ̀ ò ní parẹ́ lójú ẹ̀wọ́ náà ò ní parẹ́ láì látúnṣe. they gave me the ticket Me, ò speed wọ́n kàn fẹ́ fi me mood Oh jẹ́ òun lọ́mọ mi ṣe dákẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ nínú mọ́tò ọmọ mi sáà nígbà tó ń gbé wá iye tó ń fún mi lórí youtube yẹn two twenty àbí two ten yẹn òun gangan ni tíkẹ́ẹ̀tì ẹni yẹn fún mi two ten tó ń fún mi yẹn tó sọ fún mi lórí youtube yẹn ni tíkẹ́ẹ̀tì ẹni yẹn fún mi wọ́n máa sọ fún mi pé gbogbo nǹkan tí mo ṣe ni wọ́n mọ́nítọ̀ wọn ò ní jẹ́ rówó o wọn ò dẹ̀ ní jẹ́ gbádùn o wọ́n máa make sure pé mo fẹsẹ̀ rìn mò ń bọ̀ nàìjíríà ẹ̀ ní ṣan tó Emi ti mo gbàdúrà fún nàìjíríà bẹ́ẹ̀ yẹn ọmọ olódo olótìtọ́ àti olódodo lèmi ṣé mo ṣe politics rí ni mo ti mi mo mọ yé àwọn ti tí mo ti ṣoore fún ní Nigeria. mo mọ yé àwọn alámẹ̀kúnnù tí mo ti ṣoore fún tí mi ìdẹ̀jọ́ owó nàìjíríà mi ìdẹ̀gbá grand kọ̀ọ̀kan rí kọ́ má bàa sọ pé ẹ mo ṣe charity kan ṣe ni mo lọ rẹ́jísà tó ń sanwó ìjọba fún mi mi ò gbowó lọ́wọ́ anybody just to my single-handedly doing things for people that I've done and some people will now sit down somewhere wọ́n máa ṣe obìnrin olórí burúkú sí mi àbí ibi tí mo lọ ní ẹ́mbásì yẹn ṣé wọ́n sọ fún mi wípé ṣé wọ́n sọ fún mi pé mo rúdù sí wọn ní àtọmọdé àtàgbàlagbà ni mo bá mo respect mo tẹ mo dẹ̀ ti sọ lónìí gan mo sọ nígbà tí mo ń lọ yẹn nígbà tí mo ń lọ lánàá ní èní mo ní pé tolúwa ni mí tolúwa ni mí má bínú díà when I was when we are going in the in the morning ṣé morning la ń lọ yẹn yeah we left home around eleven something we start the journey after eleven sha toluwa ni mi do you remember what I said in the car when we were going no. you don't remember you said a lot of things what, in what part which one do you remember nothing you say I said a lot of things yeah. maybe you remember part, part of it did you remember anyone. no we now that's that's when we are coming ìgbà tí mò ń lọ yẹn kí ni mo sọ mo ní tí wọn bá mo ní tí anybody bá treat me shit anybody bá treat me bad mo ní tí anybody bá disrespect me àbí tó bá treat me bad mo ní i will treat them bad mo ní i have a data on my phone and i'm going to put it on the media That what i said yeah. anybody that treat me bad i'm going to put them on the media simple as that and i will treat them bad If you treat me bad i treat you bad i was coming Every time they want to make that place, it, eh, today is a Quebec one. They want to make Quebec a hell for me. They want to make Quebec a terrible place for me. I've been in Quebec. Did I fraud Quebec? Did I steal Quebec money? Did I did I did I do evil in to Quebec? I pray for people. I preach the gospel and I pray for people. A lot of people have done good. And if you don't understand it and if you don't appreciate me, you let me go. I don't know the people behind this. But I know what they call my countrymen are part of it. What did I do wrong? I was coming because I didn't tell people how I'm going to the embassy today so that they can prepare for me. How they are going to treat me, how they are going to disappoint me, the plan they're going to have there for me again to to make sure what I went to do will not pro I mean, I will not get the good answer. I won't I won't I won't be giving you even telling you now that I'm traveling. You think if I want to travel, I will tell you. I will not tell you if I want to come to Nigeria. I'm coming to Nigeria. It doesn't mean I'm coming tomorrow. I'm coming next tomorrow. But he has a date now. I know. I, I have my passport now. Yes. I have my Nigeria passport now. A lot of people have said a lot of things online and they tell me I'm lying. You lie against them. You want to destroy them. You have this. You have depression. You have mental problems. They call me names on my money, on the good things that I said. I mean, due to people taking me for granted. When I'm saying the truth, they tell me I'm saying I'm lying. They allow me. what ti jẹ́ kí I want you to ò yẹ kí èèyàn tún kọ̀rọ̀ tí ò ti yẹ kó sọ̀rọ̀ wọn kó because they want to make me, they want to hold me now and turn me to a speaker against their enemies. And those enemies, you count your enemy. You want to fight them, they are your nose. They are there in Nigeria, your nose. Fight them yourself. Don't be a coward. Don't be a coward and be looking for people to be fighting your fighting your battle. You are you are just a lazy bitch. Go and get something doing with your big head. Numbskull. Okay. Kí mo ṣe fún yín? Ero yàn wá sílé mi ń bí. mo rí ni ọmọ yẹn ni mo sọ. Ọmọ yẹn wá ó ní mo jí twenty dollar kò sí nǹkan tí wọ́n sọ fún mi wọ́n fi mí ṣẹlẹ́yà kílẹ̀ kan máa fẹ́ fi èèyàn ṣẹlẹ́yà o ẹ ní tó ọmọ yín máa ṣẹ̀sín kú ni ẹ̀yin náà máa ṣẹlẹ́yà kú ni olórí burúkú yín wọ́n fẹ́ kí n jọ ẹnìkan wọ́n ṣe you are looking for me that my damn for you will fall kòtò tó gbẹ́ ló máa kó sí kòtò tó gbẹ́ ló máa kó sí. a máa ní Quebec kó lé ó lé kò lé bẹ́ẹ̀ yẹn náà bọ̀ tí àwọn èèyàn kọ́kọ́ jókòó síbẹ̀ wọ́n máa sọ kó fẹ́ máa fara ni mí because we are saying say no to terrorists say no to killing say no to terrorists you are exposing yourself to the whole world ni because say no to terrorists kí ló wá kí ló kan ayé tèmi pẹ̀lú ẹ níbẹ̀ ṣé èmi mọ̀ pé wọ̀ bóyá ẹ̀yin ṣe terrorism ni the spirit of God say I should be saying no to killing say no to terrorists so if you are a terrorist you don't want to hear me you just block me off wọ́n máa sọ pé I have to be your slave I'm not going to be for you lórí burúkú lẹ́jẹ̀ ni. ẹ lọ́wọ́ mọṣẹ́ yín sọ̀hún kó yà ló fòye ọmọṣẹ́. orí crowd orí Facebook náà máa fẹ́ fi tàn mí wọ́n da gbogbo platform mi rú gbogbo nǹkan tó yẹ kí n fi lówó wọ́n bàjẹ́ iṣẹ́ fídíò mi kan tó go viral níjọ́ yẹn fídíò yẹn ẹ sábọ̀dù wá wá flag ẹ̀dànù olórí burúkú mà wọ́n sanwó fún wọn place síbẹ̀ yẹn wọ́n ń ṣe terrorist òfò lẹ́ máa ṣe ẹ máa ṣe lọ kémi máa gbàdúrà mi kémi dẹ̀ máa fèpè sí fún yín kẹ wá wò bóyá ẹ̀yin lọ́lọ́run bóyá ọlọ́run lọ́lọ́run a máa mọ̀ bóyá ọlọ́run ti gba bribe lọ́wọ́ yín tí òfin ní gbọ́ tèmi mọ́ àti ń bọ̀ tá ń give testimony mo gbàdúrà gbàdúrà lónìí and they don't answer me I didn't do video when I was going even when I was coming I don't want to do any video before getting home kíkọ adé kí n sọ pé mo lọ lẹ́ni o mo ṣe báyìí báyìí o bí mo kò pẹ́ tí mo kúrò tí ọlọ́pàá yẹn dá mi dúró ní Quebec ni mo jáde yẹn ni mo wá ń sọ̀rọ̀ nǹkan tí mo rí update mo give lọ́nà yẹn ilé ló yẹ kí n ti give yẹn kí n sọ pé mo lọ sí mo lọ sí embassy Nigeria o mi rí picture president my able president dádì mi ò níbi tí ó yẹ kó wà o you understand me mi ò rí president my daddy picture níbi tó yẹ kó wà o yes olùkọ́yà Baba Doctor olùkọ́yà is my daddy too in the lord political daddy president nàìjíríà ni mo ṣùsì yẹn tí màmá mi gan nínú olúwa òun náà ni olúrẹ̀mí tinubu is my mummy torí ìyàwó bàbá èèyàn ó ti dìyà èèyàn Sister sadensi náà ó ti di mommy wa yes sister Ṣadé Olúkọ̀yà that mommy mommy our mommy the lord gio dr daniel Olúkọ̀yà is my daddy the wife is also my our mommy political daddy is our my daddy is a president Bola Ahmed Tinubu kò sẹ́ni tó lè yẹ ṣe bẹ́yìn náà ní ṣe bẹ́ẹ̀ nínú political daughter yẹn ní tọ́ọ̀gì ẹ̀ ní àwọn wèrè tẹ́yìn tẹ́sìn àwọn ò kí ń ṣe wèrè èèyàn dẹ̀ jẹ́ ó mọ president yẹn kò mí ìpè kó wọ́n máa lọ ṣe làwùlàwùlàwù ní ìtẹ̀sí ẹ̀ tí mọ̀ wọ́n lọ́wọ́ á dẹ̀ jẹ́ kí n mọ̀ wọ́n ẹ pákí wẹ̀ you don't have anything to give me mi ò béèrè nǹkan lọ́wọ́ ẹ tó bá tiẹ̀ béèrè tó ṣe mi ò dẹ̀ bá ìjà tó torí ẹ̀ wó tún ní wọn kókó tún dogun mọ́ mi kó máa tọ́ṣọ́ ayé mi kó máa tọ́ṣọ́ ọmọ mi kó máa tọ́ṣọ́ ayé mi kó máa tọ́ṣọ́ ọmọ mi we are not going to allow nonsense here as if you are my controller you are somebody ṣe bó wó ẹ ilé ẹ ló ní sí ẹbí ẹ̀ ló fi ẹ̀pọ̀ àwọn àbúrò àtẹbí ẹ̀ ló fún àwọn ọmọ ẹ̀ ló fún ṣòfò ọmọ mi ló ń jẹ ní àbó bọ́ mi dìsáínà wèrè tó wọ ìwọ ló pè èmi mo bá ìwọ ni àbó rà fún mi àbó fún mi nínú ẹ ajá kú mi lámì rẹ kàrẹ oníkàrẹ náà ajá kú mọ̀ rẹ mi àyè mọ̀ pé ránṣẹ́ mi bu ọjọ́ rẹ wọ̀ra ní oró mi rí mi ìgbádùn rẹ sọnà sọnà ọkà lálàkàlà ṣọṣe sọnà ọ̀nà yọ náà ṣe mọ̀ yẹ lálà burúkú kébọ̀ kí n gba kí n mi so mi kí wọ́n máa tọ́ṣọ̀ mi bí mi ò ṣe gbogbo yẹn mi ṣe ọlọ́gbọ́n òṣì kan wá fi sísẹ́mù kan máa bẹ àwọn èèyàn lójú ọlọ́mọ ojú ọlọ́mọ òtó kí wọ́n máa pariwo mi òrówó lé sọ mi kán má dẹ̀ fún mi iṣẹ́ kán máa dààmú ọmọ mi gbogbo nǹkan tó ẹ̀tọ́ tó yẹ kán fọ́ ọmọ mi kán máa deny mi kán máa deny ọmọ mi what a nonsense ìyẹn mo fẹ́ jókòó tì ń if if I get if if it is change if it is change I live my life like ordinary person also and I'm not in those stages. I will be living my life. I won't be saying I want to go to Nigeria. Even if I want to go to Nigeria, I'll just go with pleasure. I'll go, maybe I spend some weeks, I just come back. But when I'm here, they go hold me like hostages as if I commit a crime, as if I've done anything to this system that is uh, harmful. Then what will I do? And some people are doing, they are fighting as if they are fighting a serious criminal that is stopping their life. What just tell me offense what I've done to the system that uh, that that uh, that that that, that, that are not good. Tell me. When a lot of people, a lot of criminals are moving around, what did I do? Say no to killing and terrorism? Saving life, is that a crime? Being truthful? I want to be an, a good ambassador just to represent because They, they never give my country good name. And I want to be any country I res I mean I reside. I want to be a good ambassador, I a good representative. I want to among Nigeria that are good, I want to be one of them. I want to represent my country for real, for good. I don't want to be because you know, I don't want to be a criminal. I don't want to be a bad person. So for me, being a good person, be humble and holy and um, truthful, to me it's not a crime. So if it's, it's a crime to you, please get up, just, just get out of, get out of my face. You tortured me. You know, before I always cry, United Nations, oh Lord help me. I'll be crying like this. You see me, I stop crying because I know none of you cares. So if you don't care for me, I don't care for you. And you don't care for me, I don't care for you. If the place is sweet for me, will I be saying now I'm going to go home? People, I do endure. I endure. Do not know much money I've gotten from my country? So say pay money here. When there is money here, people have to work and get money and pay for your for whatever you, you are doing here. A lot of people, this blogging also, saving lives. A lot of people are doing stupid things on the media. They're getting money. What I'm doing also should fetch me money. If they notice that I should I should I should get money on any anything, they block it, they flag it. And somebody will be telling me, "What are you getting them to do, you are just shaking ẹ̀yà yálà jà yín ló máa jẹ̀yà lórí social media ẹ̀ náà tẹ̀wà bí tẹ̀wà tẹ̀lé pọ̀wọ́ tó níyẹn. Ó máa tẹ̀yìn àwọn àwọn detective, the police, what they àwọn Interpol, the Interpol, they will work and get you arrested in abroad also if you do yanni, you do nonsense, you do rubbish the interpol just like FBI dey go anywhere to to to to get to take to, to, to arrest anybody of recent do you know what is happening that they are investigating a lot of people you don't know anything ẹ̀yin wèrè yìí. torí wọn lọmọ mi. Olúwa ṣe bá mi bu kíní wá. Please, I'm giving water. Cold water. Tí gbígbóná pẹ̀lú cold water. Hmm, A suppress ẹni kó má lọ máa wẹ̀ burúkú. So if I don't have money and I'm, um, they are not giving me work, they put a lot of code on my somebody's name, and then they want me to be suffering here, I'll be shouting when I can or oh, actually live live in my country and be okay now. Yeah. If there is law, if there is law in our country, we complain about the criminal and the the police eh, and the ìjọba ṣe dáadáa for I won't support wa láti fight all those things. We'll be free ó wà ní káwa níbi báyìí káwọn kírímínà tún máa náwó kọ́ máa káwọn tó yẹ pé káà fẹ́ sọ pé a fẹ́ fọkàn jọ kó jẹ́ àwọn gọ̀gọ́ ló tún fẹ́ máa ṣe wá káwọn kan bẹ́ẹ̀ pé wọ́n ti kówó wèrè kan kan máa máa kó sókèrè láti máa fi bribe àwọn èèyàn láti máa fi dojú ìjà kọ wa láti fọfọ straight èmi ọ̀nà lórí jìnyẹn rú ní bàbá náà ìlànà ló dẹ́sí lórí ẹni yẹn ṣe òní kànáà ló kí ni gbogbo yẹn. tí n bá ṣe chat wọ́n make sure pé wọn ò fi like sí wọ́n make sure pé wọn ò jẹ́ kó fi like sí mi ìtún bínú tán bá ṣe léyìí wọ́n make fi system kù bẹ́ẹ̀ tí mo dúró sí wọ́n fi system dag mi lọ sẹ́yìn I will continue staying there. Mm. Mm. Some people have not touched wọn ò tí ì dé lóyìnbó rí wọn ní baba ńlá owó wọn ò tí ì dé Canada rí kódà wọn ò dé ẹlòmíì ò dé Congo rí. ó dẹ̀ lówó dẹ̀ wà òkè gbogbo nǹkan kan lówó mi ṣé mo wá bíbá mo rush fowó ni mi rush fowó now mi sáré owó lọ́kọlù mi sáré mọ́tò lọ́kọlù kẹ̀kẹ́ náà pé like kéèyàn bẹ̀rẹ̀ sí ń sáré owó pé à owó o owó ìwóró òkè owó ṣá owó owó ṣá mo mo ṣe débi pé wọ́n máa rán mi níṣẹ́ three dollar mi màmá tẹ́wọ́ gbà what a life wọ́n máa kọrin ẹnìkan rí kiri kan padà sí kiri kan kiri kan because wọ́n pé mi lè dé ìlú mi mọ́ ṣé mo pààyàn bẹ́ẹ̀ ni àwọn terrorist kan rìn káàkiri nàìjíríà wọ́n rìn wọ́n á tún sọ̀rọ̀ wọ́n á tún máa ṣàlẹ́yìn ìjọba àwọn kírímínà tó jí owó kó tó pààyàn tó jẹyàn wọ́n tún máa rìn wọ́n tún máa ṣakọ báwo ni tèmi wá ṣe jẹ́ tí mi ò pa mí jálè mí bá tèèyàn jẹ́ mo ń lọ jẹ́jẹ́ ni mo lọ síbẹ̀ yẹn inú mi kàn dùn wọ́n ṣe rí fún ọmọ báyìí tán wá rí i pé wọ́n ti fún wọn ní information pé à ibo ló lọ ẹ má sì lò lọ ṣá kò sọ ká ní ìwọ tí mo fẹ́ máa wọ́n wo ló tún fẹ́ bá ké máa sọ̀rọ̀ yẹn fún wọ́n máa sọ ó máa lálẹ̀ ebi máa pa níbí wàá rí gbogbo ọ̀tá yẹn máa lálẹ̀ ayé yín máa bàjẹ́ ni ẹ̀yin ó lè ẹ̀yin jó ní jìbìtì apààyàn yẹn ilẹ̀ mélòó lẹ ti lá nàìjíríà ilẹ̀ mélòó náà ti jẹ́ kẹ́ ẹ lá. wọ́n ṣe wọ́n wá fún mi ní tíkẹ̀ mo ṣe ń bọ̀ wọ́n kàn fẹ́ jẹ́ kí mood mi bàjẹ́ Hey. Don't mean it. Tó bá ṣe dáadáa fún mi tí gbogbo nǹkan change I will stay but pé wọ́n máa máa gbà mí bàbá máa dààmú mi àti pé bóyá ilé òṣèlú wọn máa fẹ́ sọ bíbá ìdí pé bóyá golden heaven ni kì í ṣe heaven o mi mo pè ní heaven tẹ́lẹ̀ it's not heaven tí bá ti pọ́nyàn lé wọ́n máa fẹ́ tẹ̀ ni if you don't want somebody in your country yẹ ṣe bí you don't want me in your area you are torturing my life at least eh, what is the business what is the headache again for somebody not to go hmm. Hmm. àtẹ̀yìn tí mo sọ pé àṣírí yẹn máa kàbùkù ẹ máa kàgbákò tí bá ti dé tẹ́ bá ṣe dáadáa fún mi sìn kí tó tẹ́ bá mẹ́sù ọ̀pẹ́ fi bíbá ẹni mi lára máa já sórí yín bẹ̀ yẹn tí bá dẹ̀ ti já sílé yín lórí bẹ̀ yẹn máa lọlẹ̀ fún mi máa wà lókè lórí yín ni wà láìtàláì. So it's better the early the, the earlier the better now you you let, let make me okay here. If I want to even come to Nigeria, I'll just come. I'll come back gbàgbé gbogbo nǹkan tẹ́ She fún me bullshit Yeah. But kẹ́ wà ń kí wà ń bí touch wá mommy? tọ́ṣọ̀ mọ̀ mi màá bá yín fa wèrè. A máa jọ dálẹ̀ a máa jọ túṣà ni. Òòṣà tó o wash me. mí wá ṣe mí bó ṣe bá wash me. tó o bá gbè mí wá ah, ah, you steal from me? Ẹ máa lẹ big man ẹ̀yin wèrè ọkùnrin tẹ́ máa máa bóbìnrin jà yẹn mo ti sọ ọkùnrin tó bá tún bá mi jà lọ́wọ́ yìí olúwàjú ó pòfò láyé kó pòfò lọ́run kó pòfò gbogbo ọ̀nà. àwọn ọkùnrin tó dá lálùbáríkà tó ṣoríire láyé wọ́n máa tọ́jú obìnrin ni wọ́n á pọ̀ obìnrin lé wọ́n da gbogbo ayé ru ọkùnrin alálùbáríkà máa pọ̀ obìnrin lé ni á support obìnrin eléyìí tóbìnrin bá tún lò fẹ́ support ara òun wèrè kan á máa láwọn fẹ́ crash obìnrin yẹn ni this one we have to crash her wọ́n gbé nìkan sórí bíbá wọ́n fẹ́ kó máa bá wọn bú bú ẹnìkan èmi ò ṣe èmi ò ṣe tọ́ọ̀gì o ẹ lọ bá wọn tọ́ọ̀gì yín síwájú ẹ lọ bá wọn wèrè torí wọ́n gbálẹ̀ àwọn ọmọ ìran kíran yín ẹ lọ gbé wọn síta kọ́ máa bá yín ṣiṣẹ́ mi ò ṣiṣẹ́ wèrè irú kí wọ́n yín. Bang, baby biscuits in the fridge. fíríjì torí biscuits, bisikíìtì yẹn wà ní fíríjì ni bá ti jẹ́ tó láti tẹ̀ ó ti pẹ́ tó ti bá mi rà náà àtọ́jọ́ ta ti lọ sí tó ti bólá tí mò ń jẹ nǹkan tó few days kẹ it's about two three weeks now It's not it's not COVID you. It's a which place? Hey, eh, I thought it's from uh, John Talo. Mo rò pé John Talo ni àti. Mm. Anyway, guys, have a pleasant night rest. And that's what happened when I was coming today. Because one rí one shaking here for me ṣé ó ti yé báyìí wọ́n ti fún wọn ní information kí ni mo ṣe èmi ìgbà tí <laughs> èmi mo mi wo mi àmàní ó sọ̀rọ̀ ẹnìkan àwọn gbogbo àwọn president Bọ́lá Ahmed Tinubu kọ́ ni gbogbo yín tẹ́ bú tẹ́ ṣe gbogbo kìíní kí ni wọ́n ṣe fún yín àtẹ̀yìn tẹ́ plan láti bá yé wọn jẹ́ tọ́lọ́run gbà wọ́n sílẹ̀ láti wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà tọ́lọ́run gbà wọ́n sílẹ̀. Mm. ìjọ ẹ ṣe o nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn when i was coming lẹ́nìí ọ inú wa dùn inú wa dùn kì í ṣe pé bóyá wọ́n fún wa ní nǹkan kan mẹ́ but inú wa dùn wọ́n ṣàhàn wọ́n bá wa ya kíní ta fẹ́ ya àwọn inú wa dùn ẹni tó bá tẹ̀ ti sọ pé fẹ́ wá wá jẹ pásápásá ìyà ẹ̀yin ta ló fẹ́ fìyà jẹ mí ìyà kíni. Bienvenue à la gestion de compte de client, banque CIBC please. mo rí miss call ibo ló ń jẹ́ CBC àbí CBC àwọn wo ló tún jẹ́ CBC màá pè wọ́n bóyá CBC bóyá ABC lè ló ń pè bóyá ABC lè ló ń pè mo kọ̀ rọra lọ ní ti tèmi ni I don't want to give update about my life bí n ṣe sọ pé I will go to Nigeria yẹn kò ń ṣe pé mo máa sọ fún yín pé ah, mo ti ń bọ̀ Nàìjíríà ọba máa ṣe iṣẹ́ tí ò fẹ́ yàn lẹ́tọ̀ ló máa dárin dárin ẹni tó yẹ pé kírímìnà ló wà ń bẹ kírímìnà ló pọ̀ jù nàìjíríà kò dẹ̀ ẹni bá dẹ̀ ti ń ṣe dáadáa ẹ̀ nífẹ̀ẹ́ kó ṣe dáadáa tá a bá sọ pé kírímìnà ló pọ̀ jù nàìjíríà ọmọ àlùbáyé ṣe là ń ba nàìjíríà jẹ́ ṣe bíbí náà nàìjíríà ni mí ṣebí nǹkan tó ń ṣe fún mi mo fi ń sọ pé o sọ pé nàìjíríà ilẹ̀ nàìjíríà ò dáa náà yóò nàìjíríà ni ò dáa is a wonderful country but the people in Nigeria the Nigerians are the one that are trouble to the country ìyẹn bó ṣe jẹ́ o ẹni pleasant night rest o wọn yẹn ni wọ́n tún ti ń bọ̀ lé ni wọ́n fẹ́ kí n wá máa fìlì pé ẹ wọ́n ti fún mi ní tíkẹ́ẹ̀tì o màá tún wá máa ro bí ṣe tí bá tún wá máa tún rówó yẹn mò ń ro bí ṣe máa sanwó lé màá tún wá bí ṣe máa sanwó tíkẹ́ẹ̀tì mi ìdẹ sáré ẹ̀ṣà tí bá ti ń lọ bẹ́ẹ̀ wọ́n ṣàmọ̀ méjì pọ̀ ń dá dènà dèmí wọ́n pe ọlọ́pàá ó ní mo ṣe ń sọ ẹni tó dẹ̀ ń ṣe kí nìyẹn Nàìjíríà ló wà ó dẹ̀ mà kú conjunction of some people here ni pé a máa dí pẹ̀lú ẹ no problem no problem with deal with her wọn ní jẹ́ kó rówó ọ̀nà ìjẹ́ kó ṣe kíní kan ìwọ tí wọ́n bá bẹ̀ níṣẹ́ burúkú sí mi tó bá ń jẹ wàá rí i pé ó máa jìyà ìlétà kì í ṣe mí wò ó kì í ṣe mí wàá jẹ̀yà ìlétà èmi kàn máa fìyà jẹ ọlọ́run ni ọlọ́run tó dáyé àtọ̀run ni wàá rí pé ó máa jẹ̀yà ìlétà <laughs> you don't know you don't touch me àfi tí n bá padà wàá bẹ̀rẹ̀ sí ní pray fún ẹ